وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين àdínábì tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo agbáńláyé kí asọ́látún náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn ọ̀rọ̀ kékeré kan ni mo fẹ́ sáré discourse pẹ̀lú gbogbo jàmá tí wọ́n bá ń gbọ́ wa lákòókò yìí àti gbogbo ẹni tí ọlọ́run bá ní kí ó wà online lákòókò yìí àwọn ọ̀rọ̀ kan ń já ràyìnràyìn láti bí ọjọ́ mélòó kan lórí ọ̀rọ̀ gbólóhùn Allah àti ọlọ́run fídíò kan bẹ́ńta tí kálukú wá ṣàǹgbé káàkiri tí wọ́n ń pariwo rẹ̀ Eh, oríṣiríṣi náà ló ti wá pè nú àwọn èèyàn àwọn èèyàn ti pè lọ́tún wọ́n ti pè lóṣì wọ́n ti pè ńwájú wọ́n ti pè lẹ́yìn ó dàbí pé kinní yẹn jìnnà fà so wọ́n ti pè ńwájú wọ́n pè lẹ́yìn bí a ah, àwọn ń gbọ́ báyìí àwọn èèyàn kan ń sọ báyìí àwọn èèyàn kan ń gbé báyìí àwọn fẹ́ kí a kàn mọ̀ sí ọ̀rọ̀ náà kọ́lọ́ mọ́ṣáṣá nu wọn nìkan kan wá kó fún kálukú wa náà ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ọ̀rọ̀ yẹn ni àwọn èèyàn ṣàwá pé ìpèpèpè ká tún mú explanation wá lórí ọ̀rọ̀ náà well ọ̀rọ̀ yẹn ṣé yóò need explanation àbí ò need òun kọ́ mo wá ṣe lákòókò yìí báyìí ná tábà padà tún wá fẹ́ rí yẹn nàná dáadáa ó ṣeé ṣe kí n padà wájú kó mi ìbọ́lọ́mbá máyè wá àmọ́ ń gbà sí tó ti tán lé kí ó láìpẹ́ yìí mo wò pé kí n sáré pàkíyèsí àwọn èèyàn ó ní o ń wulẹ̀ fọ̀rọ̀ yẹn ṣe tọ́pìkì pé ọlọ́run àti Allah tọrọ pò ń gangan kọ́ mo fẹ́ sọ ẹni tí mo fẹ́ pàkíyèsí àwọn èèyàn yóò so mọ́hun náà o tọrọ náà ló bí n ta padà kọ́ yìí ẹni pé n ta kọ́ bẹ̀ níṣe ni pé attention attention attention pé a fẹ́ kí àwọn èèyàn a fẹ́ kán wá gbọ́ ọ̀rọ̀ yìí a fẹ́ call attention wọn sáwọn nǹkan kọ̀ọ̀kan so kí kálukú lè máa mọ bí ó ṣe máa bárú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lò nígbà tí àwọn ọ̀rọ̀ yẹn bá tún ti ń bá tún ti ń jáde ọlọ́mọṣáṣá nu ẹnì kọ̀ọ̀kan wa àwọn tá a rí tí wọ́n ń gbé fídíò yìí káàkiri mo lè lóríṣi mẹ́ta fídíò yìí ló wà ń ta ìyẹn lórí ọ̀rọ̀ ọlọ́run àti Allah oríṣi kan òun lèyí tá a máa bá lórí péjì wá ń bì tá a ti máa ń gbé ọ̀rọ̀ jáde òun náà ni péjì sautul haq tá a pè the voice of truth eléyìí òun ni péjì tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ jáde àbánu péjì yìí àmọ́ ọ̀rọ̀ yìí òjò kó díndín ní ìfáàsì mi ò rántí mọ́ bóyá halqatu tafsiri láwa ní àbí halqa sharh umdat al-ahkam so ṣéjọ́ ta máa ń ṣèjòkó tafsir quran lọ́rọ̀ yìí wáyé àbíjọ́ ta mọ́ ṣàlàyé tíra umdatul ahkam so nínú bẹ́ẹ̀ àbá ọ̀rọ̀ yìí ìtọ́nú àwọn òjòkó ìlọ́rọ̀ yìí sáti wáyé àbá lórí péjì yìí version kejì fídíò yìí ti ń bẹ́ńta ó ní àwọn tán wá wo tọ́rọ̀ yẹn tó ṣe wá torí ìbéèrè lọ̀rọ̀ náà nínú ìjòkójọ́ náà a ti parí halkọ̀ bóyá ti tafsir bóyá láyé umdatul ahkam a parí halkọ̀ tán ǹjẹ́ àwọn ìbéèrè tá a wá máa ń gbà pé ẹni dánú àwọn ọ̀rọ̀ tá a sọ so, abọ́rọ̀ míì tó bá jọmọ́rọ̀ ẹ̀sìn tọ́lọ́n bá ní oyé wa tá fèsì lé lórí ẹni náà wá béèrè béèrè ń pa rẹ̀ àwa ṣàlàyé rẹ̀ níwọ̀nba gẹ́gẹ́ bí mọ̀kọ́ mo ti ṣejọ́ bó ti dájọ́jọ́ náà so mo tájọ́ lẹ̀ háàlì ojú ká sọ̀rọ̀ ní láàrin ìṣẹ́jú díẹ̀ ní so àwa rọra sọ̀rọ̀ náà níwọ̀nba lọ bọ̀ so àwọn péèjì míì àwọn wa kọ́ ti bí ìbéèrè jáde pé ah ọ̀rọ̀ yóò sì ṣe àlè ó dàbí pé mọ́dà ìlúmẹ́yà ó wà nínú ìdáhùn yìí àwọn bá kọ́ tiẹ̀ jáde wọ́n bá sáà rẹ̀ tọ́ èyí wọn mọ̀ jẹ́ version ẹlẹ́ẹ̀kejì ṣẹ́láti version alákọ̀ọ́kọ́ ta ní bẹ lórí di mọ̀hádọ́rọ̀ tí béèrè wáyé tí ń bẹ lórí péjì tiwa ẹlẹ́ẹ̀kejì táwọn Islam awakening interview ohun táwọn gbé jáde ohun méjèèjì gbogbo ẹni bá gbọ́ yóò gbàgbọ́ iye ọ̀rọ̀ náà kódà béèyàn ní kétanú <laughs> yóò ṣe kí ni àwa yóò gbàgbọ́ iye rẹ̀ tọ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá láwọn péjì àwọn ọmọ ìyá wa ọmọ ìyá wa náà sá ni wọ́n táwọn wá ń gbé oríṣiríṣi wọn ó ti bẹ́ẹ̀ tó mẹ́ta àbí mẹ́rin àwọn wa tó tún mí kọ́ tì jáde ṣe pé alódìdí mọ̀hádọ́rọ̀ lódìdí àwọn islam awakening àwọn wo bí tí gbá eléyìí ó sáwọn yẹn láǹfààní wọ́n gbé bẹ̀ jáde kí gbogbo ayé gbọ́ ọ̀rọ̀ náà sì dàrú mẹ́ àmọ́gbà tí ẹni bá wá gbọ́ àwọn wá rọra gébì kan kò jù ṣẹ́jú méjì ó lé àbí ṣẹ́jú kò tiẹ̀ pé mẹ́ta àbó sì lé mẹ́ta kò pé mẹ́ta àwọn bá gbé yíhun jáde yíhun tán wá gbé jáde òun ẹlòmí ó wá gbọ́ kódà yíhun náà ẹni tọ́lọ̀ ń bá ní kọ́rọ̀ ìmọ̀ yé ẹ òní ó wá gbọ́ yíhun yé ẹ ń bá gbọ́ tá òṣèlú yé yóò gbọ́ yíhun náà yé àwọn ẹni tọ́rọ̀ ò bá tí ì yé dáadáa mọ̀ wò ni pé àkìlà fà ń wí ẹ ọlọ́run aláwù ṣé ká wí lẹ́ni àmọ́ ṣe ni àbí ká mọ̀ wí so ó wá dàrú kọ́mẹ́ǹtì oríṣiríṣi wá ẹlòmí ni ah eh, ee ọmọ ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ni ẹ̀rí ni ó ti wà confused kò mọ̀ tí yóò ṣe mọ́ so oríṣiríṣi tọ́pìkì làwọn náà wá fún lórí péjì wọn ó wá pọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣáà fi dá confusion wọ́n fi dálẹ̀ èyí òun táwọn wá ṣe yìí òun ló wá rìn jù nínú gbogbo táwọn yìí ó lọ ó ti wá lọ́hùn kálukú wọn ti wá mọ̀ọ́mọ̀ wọ́n ti wá ń ṣe prógráàmù lórí ẹ̀ eléyìí ó gbé tiẹ̀ jáde ah kùtù eléyìí bú ní bú lórí ìwo gbogbo wọn báwọn ìmí wọ́n lè pè ní iṣẹ́ ìmí ìṣègbà tọ́ ẹlòmíì náà sì pè mí náà nígbà àwọn náà rí ìtàwọn ṣe ń pé báyìí báyìí mọ́nà ẹ lọ wo ti Islam àwé kìíní aláwọn owó yìí wọn náà kò yẹ kó wá tún dàrú mọ́ irú ẹ̀yìn lọ́wọ́ èsì jẹ́ni náà wá fún èmi jọ náà ni pé kò sì á dàrú mọ́ àwọn lọ́wọ́ pé bọ́t bá ti ń ṣe yìí náà ni ẹ̀yìn bá ti ń ṣe òun lẹ̀ ìmọ̀ ní kẹ́yìn ó sọ ẹni náà kódà àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹni èmi èmi kéèyàn mọ́ sọ̀rọ̀ lórí ti ń bá sọ àmọ́ gbogbo jẹ́ bá sá sọ kó jẹ́ pẹ̀lú kínú pẹ̀lú ìmọ̀ torí pé ẹni tó bá ti gbọ́ tàwọ̀ sí ìdùyé ẹ tó gbọ́ tawhidul rububiyya tó sì gbàgbọ́ yé tawhidul uluhiyya tó sì gbàgbọ́ yé tawhidul asma'i was sifat ọ̀rọ̀ ni ò gbọ́dọ̀ dàrú mọ́ lọ́wọ́ àbẹ́ntọ́ ẹ̀ṣẹ́ rẹ̀ tí ò bá ti gbàgbọ́ yé nǹkan yóò kàn mọ́ wí ránwọ̀ránwọ̀ ni ó kódà wọ́n pè mí lákèèsí wọ́n nìkan nígbà tí ó sọnù wọn ló lọ́dọ̀ Usaimin pé Usaimin so àìgbàgbọ́yé táwọn táwọn wí tawhidul asma'i wa sifat lójú wọn sọrú yìí tó bá gbọ́yé ni kò ní nà sábà àdúgbò ọ̀rọ̀ láńlábà kó wá nà sábà rẹ̀ sọ́dọ̀ sheikh muhammad ibn saleh al-uthaymin alayhi rahmatullah ẹ̀dàkùn jò làwọn náà ẹ gbogbo wọn wálé ayé wọn kú njò ni njò ni masala yìí fi ń bẹnu ọ̀rọ̀ mímọ́ àmọ́ tí kéwú ò bá ti yéèyàn àwọn ọ̀rọ̀ nì yóò kékeré òun ó dá wàhálà lẹ̀ fún èyí òun náà wá fi dẹ́jọ́ lẹ̀ wọ́n ti wá dá gbogbo ẹ lẹ̀ kálukú sá ti wá ń pariwo but alhamdulillah àwọn ẹlòmíì tán bá ti wá rí yìí òun lábẹ́ àwọn kọ́mẹ́ǹtì wúrà pa àwọn èèyàn wá sọ fún wọn bẹ̀ pé ọ̀rọ̀ yìí wọ́n ṣe mọ̀ǹdàrú ni o odidi rẹ̀ wà àwọn míì wá mọ̀ọ́mọ̀ sẹ́ndì líǹkì táwọn ta lẹ́lẹ̀kejì àwọn ìsìlámù àwé kìnnì gbé jáde àwọn sẹ́dì ẹ̀ ń bẹ̀ wọ́n bá wò ó tán pé a àṣìbọ̀rọ̀ yìí ti bó ti rí rèé kódà ẹ̀rú ọlọ́wọ́ ọba kan bẹ ní bí ọjọ́ mélòó wọn ti ọkọ send message lórí kinní o ṣé ń gbà mí sí èmi sábà ara ìpadà jùlọ ti má di pé wọ́n ti wọ́n ọ̀rọ̀ kan wọ́n ti dàrú káwọn èèyàn bá lè mọ́ gẹ́tì ẹ̀ ń wá mọ́mọ́ gbà mí pé ọlọ́run ó ṣàlékún dáadáa pé kò yìí tí ìyé náà ni tó bá padà yóò ṣe kínú yóò padà yé ó wá mọ́ jẹ́ kí n mọ̀ wòye pé yóò padà yé àwọn èèyàn ẹni ń gbà ó sẹ́ni méjì lórí WhatsApp mo kà á mo pe ẹ padà original ìgbóyà ènìyàn wá mẹ́sẹ̀jì mọ́júmọ́ àárọ̀ yìí ẹ mẹ́sẹ̀jì wọn yẹn wá ó ṣe mí pa púpọ̀ ó dà pé lára tí ó mú mi wá pàkíyèsí àwọn èèyàn lélẹ́yìí ẹnì inú ẹ náà wá dùn pé inú àwọn sì dùn pé àwọn padà rí kinní yìí àtàwọn aláburú kan ni wọ́n kọ́ ti kinní yẹn jáde àmọ́ ànitọ́ èmi ṣé tán bá gbé kinní yìí jáde ṣe mind aláwọ̀ mind àkọ́dà ọlọ́run sẹ́yìn náà ní ẹ̀sán dáadáa tọ́ kí wá ní attention tèmi wá bẹ́ pé àwọn èèyàn sí ọlọ́mọṣà fún gbogbo alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin jọmọ́ mùsùlùmí mi kàn fẹ́ dá wa padà díẹ̀ ṣẹ́ra àti gbogbo ẹni tẹ́lá ti rí tó sọ negative thing nípa kíní ni o ẹ mọ̀ pé ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti gbẹ̀yìn yọ mọ́ wọn lọ́wọ́ ni omi ti tán lẹ́yìn kíni lẹ́yìn asun asunṣujú àbí wọ́n lọ́jọ́ wọ́n wí omi ti tán lẹ́yìn ẹja wọn ẹja ò wá rí ibi wẹ̀ mọ́ gbogbo ẹ̀kẹ́ gbogbo ọ̀nà ẹ̀ka àwọn Yorùbá máa sọ kíní kan gbọ́ lára àjà ní kíní wà lẹ́yìn wà ẹni tí máa ń fẹ́ yín jà ó lẹni tí ò bá lè jà mọ́ so wọ́n ti yọba ẹgbẹ́ tó ní blow wọ́n ti gba wọ́n ti kì káníkan láyàn mọ́lẹ̀ wọ́n ti là mọ́lẹ̀ káníkan fún yàn jápì wọ́n ti fún jápì wọ́n gbé ah ṣé ẹni yóò wá nàmí pé yóò kàn dẹyìn dẹnu oníyà ah, yóò wá dẹyìn mọ́ júlẹ̀ irọ́ èmi náà ságbọ́dọ̀ dámàkì tó náà lára ṣẹ́ni wọn ni gbogbo ń jà raburabu ni ẹ̀jìn kan ẹ̀rí pé kí ní yìí iṣẹ́ kan mọ́ kọ́ọ̀tì ọ̀rọ̀ láti fi dọ̀rọ̀ rú yìí ẹ̀rí pé òun náà náà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bú ṣe kàdámọ́ kò bú òun náà náà fi bẹ̀rẹ̀ rẹ̀ nígbà kódà ń gbà á dé zone two yìí tán kọ́ọ̀tì náà náà play fún wa lọ́hùn ìjọba àti ìdíkan ẹgbọ́n òun ilé eléyìí wọ́n gé ní odidi ọ̀rọ̀ rẹ̀ àwọn náà rí ọ̀gbẹ́ à ọ̀rọ̀ yìí ó ti yàtọ̀ sí rárá wọn èyí tẹ gé yìí ìtumọ̀ tí ó fún wa ó ti yàtọ̀ sí ìtumọ̀ tí olónìdí ṣẹ́rí bó ṣe wá rò páwọn àwọn rò páwọn sọ̀síìdì àwọn rò pé nígbà táwọn ti sọ̀síìdì lórí yìí ẹja máa lo mẹ́tọ̀dì yìí lọ àtijọ́ náà náà ti wá mọ̀ mọ̀ mọ̀ ìmí kódà wọ́n tún gé mi tẹ́wà wọ́n pé ìgbà tẹ́ gílè ní ọ̀rọ̀ wà ní lójú kò ní kódà ìmí ìnáwó tún gé mi ẹ̀dùn gbà èyí tó gé ìgan kò tún wá fébọ̀ rẹ̀ wọ́n ti rò pé tó kù táwọn fẹ́ lò nìyẹn jàmáà mùsùlùmí attention tèmi wá fẹ́ káwọn èèyàn bá wa kíyèsí rèé ibi èmi fẹ́ call attention àwọn èèyàn sí nìyẹn kẹ́rí tó kù tán fẹ́ lò ní pé ẹja máa da ọ̀rọ̀ yìí rú ṣàgbé tíjà bá ti di pé òkè kínní ẹja da gbogbo ẹ̀rú kó ṣàgbé tá a bá wò pàtà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kínní ìmọ̀ láfi bẹ̀rẹ̀ ẹja máa tútìlà hanra wa táwa fi bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nu kódà níjọ́ tá àkọ́kọ́ bẹ̀rẹ̀ mo tún gbé bọ́ọ̀dù jáde níjọ́ náà a ní ìtajà rò túmọ̀ sí yìí tó bá tó bẹ̀ nu yín wá dìfẹ́ǹdì ẹ̀ ẹni gbégbà kan sì jáde ó fẹ́ dọ̀rọ̀ pa àlọ́mù míì mo ṣe fáwálé gbégbà <laughs> ìjẹ́mọ̀rì kàṣíyà ń bẹ lára tiwa náà máa lọ bẹ̀rù ibi àjọ wàrí lọ́wọ́ kan náà ń gbà torí pé ọrùn ti fẹ́ ó fẹ́ fún un kí ló ṣe ó bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò tọ́ ẹ ṣe ń tẹ́fẹ́ ká wí ni pé ìtajà rà sí ẹ ń ó dá bẹ́ẹ̀ ni alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat báwa ti wá ń yọ jáde fún ọlẹ́yẹ kọ̀ọ̀kan nu gbogbo ń bẹnu Bukhari pẹ̀yànpẹ̀yàn ilé kò sínú ẹ̀ pẹ̀yànpẹ̀ irọ́ ni kò sínú ẹ̀ a sì gbá wọn challenges yẹn jáde lójú pọ̀nà kí ni ojú pọ̀nà mímọ̀ báwa ti bẹ̀rẹ̀ nu amọ́ngbà tá a padà rí táwọn ọmọ jáde bí wọ́n ti bẹ̀rẹ̀ irọ́ irọ́ náà kọ́ fi bẹ̀rẹ̀ irọ́ ọmọ kìíní kan kódà rí àsìkò ìtazara nìkan kọ́ lọ rí kọ́mẹ̀ntì níbìkan jọ náà ó ní à ilé ilẹ̀ ń tèkì síríọ́sì ẹ ìmọ̀ ń gbáṣẹ́ wú ní kinní kan bí alẹ́ rà gbígbó lópè ó sọ yìí ó tún yá ó náà fi epo ti lọ rọ́ọ̀bù báǹkì tó yẹ pé kinní kan ni wọ́n parọ́ yìí lọ ìgbà àwọn èèyàn kò bó fúnra rẹ̀ ó tún ṣọ́ọ̀tì gbogbo ẹ̀ ń bẹ́ ó tún bọ́ta fúnra rẹ̀ kí ṣáàtùkútù bí jọ kan foríjì òun kọ́ tó tọrọ àforíjì gan <laughs> àforíjì ti ń bẹ́ńlẹ̀ fún ọ tó láti mọ tí ń ṣe yín ẹ wá rí irọ́ yẹn ẹ wá wá ìmọye èèyàn tán wá ń parọ́ mọ́ tí má fi ń sòdodo ọ̀tọ̀ ni ẹni tí wọ́n ń ó jàṣe jẹ́ kìí ṣe ìbìnìkan náà parọ́ àṣìjẹ́ mọ́ àìmọye àwọn èèyàn ní oníṣúná ọ̀tọ̀ lẹ́ńtà ní olóòrè rí nǹkan mórí ilẹ̀ ọ̀tọ̀ ní kí orúkọ rẹ̀ èyí tán nìkan ọmọkùnrin rẹ̀ òṣìṣẹ́ mọ́ nígbà tá padà rí àṣeyàwó yóò ti lóyún yóò ló bímọ ó bímọ tán ẹ̀rọ̀kẹ́nu wọ̀ hù ọ̀tọ̀ ní lógò kan lógò àwọn aláwo ní àṣírí tú ọ̀tọ̀ ní àwọn ẹnìkan òsí ní one to hundred àwọn àfáà àwọn èèyàn fẹ́ kéwú ẹ̀rọ sí one to hundred apá àdìsọ́rọ̀ kí ni yóò náà àṣírọ́ ni gbogbo ẹ̀ ẹ́rì pé irọ́ irọ́ irọ́ irọ́ kọ́kọ́ lọ irọ́ ẹ̀rì pé ń pa kàlùkùnjà ọ̀rọ̀ wọn ti ń bọ̀ o wọn ti gbé tó lọ kódà àwọn tó pa kan wá bá kan láìpẹ́ ìpé mọ́ ń dirun ìgbà tí yìí àṣẹ àṣẹ yìí ń wọ gíláṣìsì sójú ni ah, ah inna lillahi wa inna ilayhi ẹ kí ni ìṣe àárí báyìí kí ló dé kẹ́ rí báyìí kí ló dé kẹ́ ń ni wọ́n fi irọ́ ṣe yín ni mi náà wá jáde jẹ́ ọ̀tọ̀ ní tó ní ọ̀tọ̀ ní tó lórí elégún làwa ti wá ọmọ ilé elégún lọ́tú lọ eh, design táwọn tẹ́lọ̀ tẹ́mi kò mọ èmi kọ́ mo fún tẹ́lọ̀ ní design òun ṣe tiẹ̀ wọ́n ní ní design àwọn aláwo ni ṣé nígbà tán pa ogboru yìí tán rí pé kò jẹ lọ wọ́n tún bọ́ sọ́nà míì àtẹ́jọ́ sí mi yẹ pé àwọn èèyàn sí ilé ọ̀rọ̀ mi ò ní pọ̀ ọ̀nà míì wọn náà tún bọ́ sí òkè ṣe irọ́ yóò fẹ́ jà wípé ẹ ká mọ threatening wọn wọ́n máa pè wo tó bá ṣe kíní kan kíní kan máa ṣe ọ́ ah kíní gan kíní gan. nígbà rí pé gbogbo báwọn ṣe ń pariwo kíní kan sí ọ́ kíní kan sí ọ́ ọ́ kú lọ́la ọ́ dìde lọ́tún la tàbí pé yìí wọn ò lọ wọ́n ṣe yíhun ṣe yíhun náà wọ́n pè wọ́n pè lórí fóònù wọ́n pè ní pínlẹ̀ wọ́n ṣe gbáṣà gbogbo ẹ̀ ni wọ́n ṣe bá àwọn àtẹ̀rí pé báwọn ṣe ń ṣe tó bẹ́ẹ̀ náà tún lágbára wá ṣe ń ṣe kínú ní ṣe ń lágbára tó wọ́n tún drop yíhun náà mẹ́kíjà mọ́ mọ́ dájẹ̀ mọ́ padà ní o wọ́n tún drop yíhun ẹ̀mẹ́rẹ̀ká tún ṣe yíhun mọ́ ìgbóyà òdìkan tó mọ̀ fọlọ́pàá twenty nìyàn wọ́n a ní káwà gbé wo anybody ní tó bá ilé ṣe èsì ọ̀rọ̀ wo a máa ní káwà gbé ńlé ní ẹ̀ṣẹ̀ báwọn ní president Muhammadu Buhari ni abúdá olóngbà pé kò sí ìtò tó bẹ̀ nù gbogbo yín ẹ ní èsì ọ̀rọ̀ kọ́lẹ̀ fi gbé yẹn ìrọ̀lẹ̀ pa ẹ sọ pé ẹnikẹ́ni nínú yín tó bá ṣe èsì ọ̀rọ̀ ẹ wà pa irọ́ mọ́ àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti wá parọ́ mọ́ ẹ̀hẹ́n wọ́n wá sí kínú wọ́n wá ṣẹ̀wá ní ìbá ìtẹni ọ̀hún àbí kí wọ́n ààrẹ sí rẹ̀ ṣẹ́rí pé gbogbo ẹ̀ nígbà wọ́n gbé ìwọ̀n kódà ìkánnú òun kódà ìpé bí i London àbí UK ló wà ó sẹ́ndì kìíní kan ó bá lọ rèé tún fi orúkọ kìíní kan sí ó bá níwò àwọn tí ń bọ̀ wá ààrẹ sí àti parí fáìlì ẹ lọ́dọ̀ àwọn Lagos State kìíní kan kìíní kan inú Ramadan ìdí èmi tí wá sókúrò náà ìkan máa ń dààmú ara rẹ̀ ó mọ̀ sọ rẹ̀ ah kí ní tó sọ wò sí Lagos state o <laughs> London wọn ló wà ẹ ṣe kí lẹ́ ń dààmú ara yín sí nígbà tí wọ́n ṣe yẹn náà tọ́jú rí pé kò work níbi tó kù tó wá lọ níṣẹ́ rè pé ókè ẹja túmọ̀ sí báyìí ẹja mọ kọ́ọ̀tì ọ̀rọ̀ wọn ká mọ̀ fi dàtúmọ̀ ní tán bá ń sọnú ọ̀rọ̀ rú ibẹ̀ ló kù tán ń lò báyìí so jẹmọ́ mú wá rí kó dàbí pé bẹ̀ yẹn ó affect àwọn èèyàn gan torí yẹn ó affect tọ́parọ́ ní tọ́parọ́ yìí yányán tí wọ́n kọ́ọ̀tì ọ̀rọ̀ náà bí àwa ti ń sàpòjúwe ọ̀rọ̀ kọ́rọ̀ bá lè yé níbi àwa ti ń fà pẹ́lẹ̀ àwọn sọ̀hábí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kọ́rọ̀ bá lè yé àpẹ́lẹ̀ làwọn fi hàn làwọn fi rìn lẹ́m̀bẹ̀ àwọn bá wí báyìí báyìí kan náà ti ń pìtàn bá ti máa ń pìtàn rè ébù rè ìtàn rè alayé tà ń senu kò jù bá náà lọ wọ́n mú bẹ́ẹ̀ wọ́n gé ẹ̀gbẹ́ kan jáde wọ́n fi dá wàhálà lábọ́n fi dá wàhálà lẹ̀ ẹ̀rọ bí tí wàhálà ní ìgbà tí wàhálà ni ó padà sẹ́rí padà dé kí ló padà mú dídàn mọ́ àbùkù ló padà jẹ́ fẹ́ ìyàwó yẹn padà mọ̀ pé ẹ̀ẹ́ àṣẹ gé ọ̀rọ̀ yìí ni ẹlòmíì tóun náà ti jákó lọ pẹ̀lú yín tóun náà ti gbọ́ ah, àfáyí náà ti wá ṣe báyìí ìgbà tó gbọ́ ah ìtẹ́ ẹ̀bá wa mọ̀ lọ́wọ́ jẹ́ lè ṣe làákàyè tẹ́ ẹ̀bá mọ̀ ṣe láwọn kìíní yẹn ń kó kórìíra yín sẹ́mi àwọn èèyàn ẹ̀yin ó ti kọ́kọ́ poison mind wọn àwọn èèyàn ó ti wá kọ́kọ́ bínú ṣé rí nígbà tí wọ́n bá padà yọnu padà wọ́n wà á lè jẹ́ lọ́dún tẹ́lẹ̀ ẹni oníkan máa ń gbọ́ olúwa rẹ̀ natural ìlàdúgbò òkè àṣà máa ń gbọ́ kíní rẹ̀ wọ́n pé wọ́n parọ́ padà wá discover pé ó lè pamọ́ òkè à ah, ìyìnbẹ́ fẹ́ràn ọkùnrin yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ <laughs> pẹ̀lú rẹ̀ tẹ́ wá ń pamọ́ yìí ìwà nífẹ̀ẹ́ rẹ̀ ìyìnbẹ́ máa ṣe dáadáa sẹ́ni yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú irọ́ tẹ́ ń pamọ́ yìí kí ni màá ṣe ìmọ̀ ṣe dáadáa sí ibi tẹ́lòmíì ti bẹ̀rẹ̀ dáadáa ti ẹ̀nu lẹ́nu gbàdẹ parọ́ tí ọ̀rọ̀ tó tún bẹ̀rẹ̀ tẹ́ bá mọ dáadáa tọ́lọ̀ tí ní kò ṣẹlẹ̀ pẹ̀lú jẹ́ dálẹ̀ ohun aláyẹ̀ ẹ̀mọ̀ regret pé a ti wá ṣe báyìí ẹ ìjáwọ́ ń bẹ̀ náà èmi náà sì mọ̀ pé ìjáwọ́ wọn máa ṣe wípé kódà ìkànnì wọn tọ́ra rẹ̀ ó tọ́ra rẹ̀ ń tiẹ̀ ó ní ẹ kéèsì yẹn ti ó ti kú natural death ìwọ ẹ̀mọ ẹ̀mọ àwọn tẹ̀jọ́ ń ṣe ni ta ló rò pé wàá sọ yíwọ̀n fún ṣé àwa lọ rè sùn á sùn àmọ́ pé ìwà lórí kíni ẹ̀ ń bẹ lójú agbó àmọ́ tẹ̀ ń ṣe mo mẹ ní òṣùwọ̀n ọmọ pé tóun bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ti ẹ̀ṣẹ̀ kírun ó nítumọ̀ tó kẹ́lẹ́ bá wọn pàwọ́ àánú lọ sùn a mọ̀ pé ẹ̀ sinmi torí pé ẹ̀yin náà ń wá gbogbo ọ̀nà pé sẹ́ alódodo yìí ṣàgbọ́dọ̀ wọ̀ọ̀kùn kò sì ní wọ̀ọ̀kùn kò lè wọ̀ọ̀kùn bí even ilayi ta'ala ó ṣẹ̀ṣẹ̀ iná rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàn ni yóò sì mọ̀ tàn lọ láíláì even ilayi ta'ala so jama mùsùlùmí ńgbà wọn lo gbogbo yíhun tí ó wọ́ọ̀kì mọ́ eléyìí náà fẹ́ mọ́ lo so ìwọ tó o bá ti ń rí tán gé kinní kan ẹ wá ń sọ ẹ lè bá ní ẹ eh, but ẹ̀yin náà máa ń kọ́ọ̀tì ọ̀rọ̀ wọn tẹ́ wáyé fún wọn létí ẹmọ lọ́rí wò mo ti challenge wọn bẹ̀rẹ̀ ẹni tí n bá gbọ́rọ̀ rẹ̀ jáde báyìí pé mo kọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ mo á fi fún un lésì ọ̀rọ̀ mo challenge gbogbo yín pé ọ̀rọ̀ tí mo kọ́ọ̀tì ẹ lọ bá mú nínú same video yẹn ni o tí ó wá jẹ́ pé in tó sọ before rẹ̀ àbí in tó sọ after rẹ̀ ó tún ọ̀rọ̀ yẹn ṣe àwọn bí tẹ́sí lọ bá mú wá rè Imam Maliki tó bá wọn sáré pàdé tó sì gbà lọ́wọ́ wọn mo kọ́ọ̀tì bẹ̀ jáde ayé bẹ́ẹ̀ kọ́ mo challenge yẹn lọ bá mú bí tí àtúnṣe ti bá ọ̀rọ̀ yẹn wá nínú fídíò yẹn tí mo ti kọ́ tiẹ̀ jáde ẹ challenge ni o ìtazara tó túmọ̀ sí jamada ẹ lọ bá mú wá nínú fídíò yẹn níbi tí tí mo kọ́ jáde tí opposite àbí tó tún ṣe tó yẹ kí mo kó ti ọ̀rọ̀ yẹn out of context ẹ lọ bá mú wá jáde ó ti bẹ́ẹ̀ lọ bá jọ wọn. ìjà àdìsí ẹni tó fẹ́ gbáwájú ẹni tó kírun kọjá ṣe tó wà bẹ́ẹ̀ ni pé faliyakutulu pa tí ó fi ń tu sí pé ìmọ̀ bóyá ó ní fún bisikíìtì ni ẹ ló bá mú challenge pé tí fàlìyàtúlù tó wáyé pé àtúnṣe padà bá pé ẹ má bínú fàlìyàtúlù kan fàlìyàkọ̀ tìlù challenge àwọn púpọ̀ ọ̀gọ́dẹ̀ mi ti gbé jáde nìyẹn yìí tọ̀ ń dẹ̀dẹ̀wù rẹ̀ tọ́ ìjẹ́ dẹ̀dẹ̀wù rẹ̀ yẹn ṣáàṣù wà pé astagfirullah kò yẹ ká pè sábẹ́ ànábì ní dẹ̀dẹ̀wù rẹ̀ àbíkó lóòótọ́ tó ọ̀rọ̀ yẹn ṣe tí bá ń bẹ́ẹ̀ mú challenge yín ẹ lọ gbé wá tòkè ìwà gbogbo fídíò tèmi tẹ́yìn mọ́ ń kọ́ sí yẹn àti fídíò àwọn àlùfáà àwọn àlùfáà àwọn àlùfáà tẹ́ mọ́ ń kọ́ sí yẹn ká lọ gbé jáde ẹ mọ̀ rí pé ọ̀tọ̀ ni táwọn yìí wọ́n mọ̀ sọ wọ́n sì débì kan wọ́n sì kí ni wọ́n fìbì kan lẹ̀ ìmí kan ọ̀rá gébi tí wọ́n lè fi tú ọ̀rọ̀ nì nítukínú ìtẹ́yìn mọ́ ń ṣe nìyẹn so tẹ́ bá láwọn ń kọ́ ti fídíò ìyẹn èyàn problem ìyẹn kọ́ problem gọ́ọ̀sì ó dàbí ìgbà tá ń kó ti èyàn ni lápòjúwe mo fẹ́ sọ̀rọ̀ nísìn ẹwò tíra kẹrin adúrárùsà níyà oní àdúrà saniya tíra yìí nísìnyí wọ́n fẹ́ kóòtù ọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀jọ̀ ṣé màá lọ kọ́ gbogbo rẹ̀ yìí ni abadan ọ̀rọ̀ tí n bá fẹ́ lò náà ní mú ibi tó burú wà ó ní kí wọ́n fẹ́ kóòtù ọ̀rọ̀ àfáà yìí kí wọ́n lọ kóòtù kí n já òkè kí n já ìsàlẹ̀ kí wọ́n mú àánì nìkan irú àpòṣìṣẹ́ ṣe múṣẹ́ kù sẹ́mi alẹ́ rahmatullah ibi gbogbo àwọn sáábé àti tú àṣírí yìí náà ìjókòó yìí náà láti tú ṣé kù sẹ́mi ń sọ̀rọ̀ bọ̀ lókè wọ́n sọ̀rọ̀ ń parí ìwọ ìjàmbá tẹ mọ́ ń ṣe nìyẹn so ẹ̀yin ṣe ìjàmbá yẹn níbi tẹ́ ń kó ti àwọn àlùfáà gan so tẹ bá ń ṣe ìjàmbá yẹn bí fídíò náà á ti mọ̀ pé ìdáká náà rọ́bù lè bẹ́ẹ̀ síbi tọ́bìlì dọ̀ ríban falẹ̀ àtẹlùmí ṣùgbìyànà fíhì alárọ́x àmọ́jọ̀mọ́ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí làwa fẹ́ pe attention yín ẹ má jẹ́ káwọn ará bíi ẹ má jẹ́ wọn dá gọ́ọ̀gọ́ kankan kalẹ̀ so kò sọ̀rọ̀ ńlẹ̀ kò sí mọ̀ mọ́ kò sẹ́rìí mọ́ kò sálàyé lẹ́nu wọn mọ́ ló jẹ́ kan resort ibi tẹ̀rí tí wọ́n wà yẹn o so kẹ́nìkan kan mọ́ gbàtànjẹ́ pẹ̀lú anything tí wọ́n jáde látọ̀dọ̀ wọn kẹ́nìkan kan mọ́ rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí kó wá mọ́ rí nídìí kí àwọn ẹni yìí náà wọ́n ní wọ́n ní point tó bá point ni àlàyé tí mo ṣe ń bi ọ̀rọ̀ ìmọ̀ yìí tó yẹ kí wọ́n tákùlù ẹ kan lọ́bẹ̀ ṣe bá ń dá ṣáírọ̀ làwọn ni ẹ kíra kíra ṣáírọ̀ so àwọn ọ̀rọ̀ yẹn so ìdí nìyẹn gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀dá kò bá ti ń tán bá ti ń gbé kinní kan jáde tán sáré gé ọ̀rọ̀ kan tán sáré mú ọ̀rọ̀ kan tán tí a ṣe bó ṣe wù wọ́n ẹ mọ̀ mọ̀ pé ẹni tó àwọn ń ṣe nìyẹn wọ́n ti fáì gbogbo ọ̀nà wọ́n ti lo ti rọ́ ìrọ́ yìí ò wọ́ọ̀kì àìmọye èmi nìkan wọ́n pamọ́ o gbogbo táwọn wí kìí ṣe èmi nìkan náà ṣe fún o gbogbo ẹni tán bá ṣá mọ̀ pé ti ń sọ òdodo òun wọ́n ṣe fún wọn parọ́ mọ́ wọn sọ lóko tí ò jẹ́ tí ò ròyìn ẹ wo ṣé ti nígbà wọn sọ̀rọ̀ pa àbúrò rírọ́ ṣe pé ní tí wọn jẹ́ wọn pé ta ni àbájọ ah, ọlá pé kíní kan ti ṣe wọ́n rí mi ẹ máa wò pé inna lillahi wa inna ilayhi raji'un èyí ò gbọ́dọ̀ kọ́ láfà yìí ni ẹni ó bá ti wá sọ tó yapa sí tẹ́ sọ wà lóde ẹ̀yìn lẹ́sìn máa bú àwọn Muawiya ike Muawiya ìgbó dásùkò rẹ̀ ní pé bìfọ́ rẹ̀ muqara'atul hujja bil ó lámà muqara'atul hujja bil murafa'a al qada'iyya aláfájá ṣàánú wa káyẹ̀ tí ní murafa'a ni ó bá tún wá bó jẹ́ kọ́rọ̀ rọ ni kò bá da wọ́n wà mọ̀ọ́mọ̀ tún ṣe bátúrù bádùn masail àmọ́ a ti mọ̀ pé a ti ṣàgbákò yìí lẹ́yìn ìbánu ayébẹ̀kọ́ àmọ́ àtúnṣe náà gbọdọ̀ mọ́ báwọn nǹkan wọ̀nyí ìdíre àwọn àjẹmọ́ mùsùlùmí àkíyèsí tí mo fẹ́ ní láti sáré pè wá bá ń fi ìfàlẹ̀ àkíyèsí tí mo fẹ́ sáré pè wá òun ni eléyìí pé tẹ́bá ń kọ́tì àwọn nǹkan nísìn láti mọ̀ ibi dá nǹkan rú ni kí wá kàn yẹn ọ̀rọ̀ yẹn díẹ̀ ọ̀rọ̀ torí kò kí kankan kí nìkan náà ni pé ọ̀rọ̀ ọlọ́run àti Allah jẹ́mọ́ mùsùlùmí gbogbo ẹni bá lọ gbọ́ mi ẹ sọ pé ẹ pé ẹ lo ọlọ́run mọ́ nínú ìjòkó yẹn parí kí lèmi náà sọ ọlọ́run ọlọ́run lèmi náà àwọn ìjókòó mi mi kílẹ̀ mi náà máa wí ọlọ́run ọlọ́run là ń wí tọ́ ó yẹ kí àmọ́ àlàyé wo là ń ṣe àlàyé yẹn ni wọ́n lè comprehend tọ́lá ipò yìí nǹkan tó bá ti lè comprehend ló máa rí báyẹn wọ́n lè comprehend ni mo dẹ̀ máa ń sọ ó dà pé àwọn nǹkan tó bá ti ju ọpọlọ wọn lọ tó ń jáde yìí àmọ́ fèsì ẹ̀ níná because kò tí ì gẹ̀bi báwa discuss yẹ torí wọ́n béèrè béèrè níjókòó mọ̀ táwa wà ní a sì ṣàlàyé lórí ìbéèrè tí wọ́n béèrè ṣùgbọ́n ilé ìtọ́rù yìí àwọn ni a ṣe dá pẹ̀lú pé fasalu ahla zikri in kuntum la ta'lamun ẹ bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn bá tí ò bá ti so ọ̀rọ̀ ìmọ̀ náà bèèrè lọ́wọ́ tí wá ṣàlàyé mọ̀ ọ̀rọ̀ ọmọ ni wọ́n bèèrè lọ́wọ́ àfáàsù náà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ mọ̀ àmáwọn eléyìí ó gbọ́ kò ní yé wọn ẹ̀dà ẹwùjọ́ tí wọ́n ní hadith àti Qur'an pé mìíràn haisu riwaya pé kankan náà ni wọ́n dẹ̀ ní pé yé adarun wọn tó láàbí ìṣàtànú àti alukurani ìkankan náà ni wọn ẹ ṣe ẹ ṣe lẹ ẹ àìní ìmọ̀ àtàìlágbóyé ní dàyín láàmú àwọn ọ̀rọ̀ yẹn ti beyond the term ló fà á wọn lẹ́yìn èyàn kì í ṣe pé èyàn yẹpẹrẹ yín èyàn tàbùkù yín àwọn ọ̀rọ̀ yẹn lórí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ti kọjá àgbọ́yé wọn so tó bá ti wá kọjá àgbọ́yé wọn yẹn èyí tí wọ́n fi wá dúró pé á ọ̀rọ̀ yìí ẹ̀bẹ̀ wò ló yẹ kẹwàá kẹ́kọ̀ọ́ wà níbẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn kàn gbé àtakò wá ni reason tó dẹ̀ wà behind ẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti kọjá nǹkan gbọ́yé ọ̀rọ̀ yẹn ti kọjá ọ̀rọ̀ ìmọ̀ ṣẹ́rí mọ́sálà ọlọ́run Allah ìtí mo padà rí discover ni pé ah kíní yìí ti kọjá understanding àwọn people yìí wọ́n àmọ́ tí olúwa rẹ̀ ń sọ ní tí mo padà rí nìyẹn kí ni mò ń wí gan bí ọ̀rọ̀ kò yé wọn àìwá yé wọn kàn pé ah tó ní a máa pe ọlọ́run mọ́ ni ní tó wà ń bẹ̀ kọ́ yẹn náà ẹni tó bá gbọ́bẹ̀ yẹn máa rí pé tèmi náà fẹ́ establish àbí mo fẹ́ kọ̀ ní tí mo establish ń bẹ̀ ni pé a lè máa lo ọlọ́run a lè máa ṣe kínú a lè máa lo ọlọ́run but ó lè máa fi èmi wéwọ ó lè máa yàn ọ̀dẹ̀ lè máa fà wọ́n alùsùn náà wéwọ ìwọ ni àìlẹ́kọ̀ọ́ ti ẹni tó bá débi ọ̀rọ̀ mùwákàn sọ̀rọ̀ jábútẹ́ kalẹ̀ tí ò ní jẹ́ káwọn ni àwọn ọ́díẹ̀nsì àwọn àfáà sún náà ọ́díẹ̀nsì àwọn àfáà sún náà wọn ẹ̀kan máa wọ́pẹ́ ẹ̀kan sọ̀rọ̀ fún wa ká mọ́ lọ ibi tí wà á ti mọ̀ bẹ́ẹ̀ tí wà á ti mọ̀ jọ ó yẹ kó kọ̀ wò pé ẹni ó béèrè ìbéèrè ń gan-an lọ́kọ́ lọ́dọ̀ mi báyìí èyí rò pé ìbáyìí pé èèyàn náà àbóṣe bákan kí ni mo mọ béèrè pé ọlọ́run àti àti àlọ́ ẹ̀yìn rò pé kí wàá nu kò yẹ kó béèrè náà ṣùgbọ́n ó yẹ ọmọ tí ń ké ó sì yẹ gínu ó yẹ ìyá rẹ̀ tí ń rẹ̀ dákẹ́ mustawa àwọn tó béèrè yẹn gan ju ẹ̀yìn yìí lọ ló fà á ẹni ó béèrè máa tó ń fẹ́ béèrè pé náà òun ní láti gbọ́ nǹkan kan yé ń pa kínní lòun ṣe béèrè tiẹ̀ but ẹ̀yìn yìí kò yé yín ẹni ó sì bí náà mọ̀ pé ǹtẹ́ni oh, yìí ń wá kọjá kákàndá ló sangiliti ẹni ó lè jòkó ní ìjòkó mọ̀hádọ́rọ̀ tó lè bèrè gbẹ́dá kò sáà lè mọ̀ pé ọlọ́run tí ó dá àbí kò dá sáà lè mọ̀ lógbólóhùn yìí ẹni ó bèrè yẹn eléyìí níbi ìmọ̀ ni àwa ọ̀rá rìnrìn díẹ̀ pé bóyá ń tọ́ lè mọ̀ rò ní pé báyìí báyìí so àwọn tó sọra rẹ̀ ní kò wá tọ́ fún àwa ẹ̀dákálá afẹ́mọ́ sọ ọlọ́run ló kọ akéré púpọ̀ kò tọ́lọ́wọ̀ gbà ọ́ láyé rẹ̀ nígbà olúwa ka àwọn tó ń ṣe léèwọ̀ olúwa ní wa an ala Allahi ma ta' ìjẹ́ ìbá mọ̀ ọlọ́run sọ bó ìjẹ́ pọ̀ gbọ́dọ̀ sọ tó ọba mọ̀ nípa ìdájọ́ ọlọ́run tó sọ tó ọba mọ̀ so lẹ́yìn oko tó lọ́n bá sọ́ra ẹ̀ ẹ gbọ́dọ̀ sọ ní míì èyí ò fáàtì nìyẹn tó káńkà máa ní èyàn lè sọ pé ọlọ́run ni Allah kẹ́ni ni máa kàn gbọ́ pé ṣe ń tẹ́wọ́n sọ́ọ́sì ni pé ọlọ́run náà ti wà nínú orúkọ Allahu ar sára ìlà kàásì ni èyí ò láwọn sára ìpè irọ́ gbólóhùn ọlọ́run kò sí lára kò sínú ó kọ ọlọ́run o àmọ́ gbólóhùn lè kí wá ní ó fà táàfi lè lò ó àwọn málàyé tí ó jà lè lò wá ọ̀tọ̀ ni alkhobaru anillah ọ̀tọ̀ ni al'asma ọ̀tọ̀ ni al'akhbar àwọn àfà sàlàyé lè pé bábùl ìkhbari anillah ó lè wọlé àmọ́ kò ní wọlé ní ká nípa sọlọ́ ní ó kọ́ àlàyé tá ń ṣe nìyẹn ṣùgbọ́n ilé ìwọ̀n lè comprehend wàhálà tó dálẹ̀ náà rẹ̀ ń bí ọ̀rọ̀ alukùrán àti àdìsí níbi ìwáyà ìkankan ni wọ́n kàn gbọ́ ìkankan ni wọ́n ronú sí rí ìwáyà tẹ́rí wọn ronú pé kẹ ẹni náà kọ̀ yálẹ̀ pé ń bi rìwáyà àwọn kan ronú sí ìkankan náà ni wọ́n ee alukora àtàdé kankan wọ́n bẹ̀rẹ̀ wàhálà ẹwọ wàhálà fẹ́ dálẹ̀ kódà ìjẹ́ kankan náà alukora ní àti àdìsí kìí ṣe bí rìwáyà nìkan ẹtúgbọ́ mi ẹbí yìí náà kún kìí ṣe bí kíra min haifu lihtijaj ìkẹ́kẹ́ náà tún ni wọ́n ṣùgbọ́n ẹ̀yìn àwọn nǹkan yóò lè yé yín àwọn náà dẹ̀ fàámà àṣẹ láwọn àtakò tẹ́ ń gbé wá yìí tí fi ń dùn máa ni pé àtakò yẹn ń fún wa ní avenue láti lè mọ tú ọ̀rọ̀ lẹ̀ kó lè mọ yí àwọn èèyàn bọ́rọ̀ ṣe wá ń yí àwọn èèyàn sí yẹn bẹ́ẹ̀ náà ṣe ń rí pé ẹ̀yìn sẹni tó yẹ kéèyàn ó ti ẹ̀mọ́ ìdókòtì láti kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ̀n tí ogbọ́n wá gbé àwọn oníkà ní Allah oníkà ìkan yí padà wo fídíò rẹ̀ bí a ti máa wo mo lè wá dùn lóhun dóhun ojú mọ́ ń pẹ́ ti ti ní ọ̀dọ̀ sheikh muhammad bin sọ́lá al-uthaymin ọ̀dọ̀ ẹlẹ́mí ti wá gbọ́ èmi náà bí wá sọ́rọ̀ rárá ọ̀rọ̀ yìí ti beyond in tó gbọ́yé tí wọ́n ló wá ń dìbẹ́ pé ẹ lè pe ọlọ́run ni ó ti bìkọ́ gbọ́ sí nìkan sọ yé wọ́n lè pè lèmi náà ń wí bọ́ èmi ò lè sọ bí wọ̀nyí máa kàn sọ̀rọ̀ jàbùtà èmi á fi ìmọ̀ ṣàlàyé ni wọ́n fi ìwọ́ ìwò pé alùsùn náà máa sọ̀rọ̀ akọ̀sọ̀ jàbùtẹ́ ẹ̀yin náà lè kéwu yanjú sọ̀rọ̀ tó bá ti ń béèrè nǹkan lọ́wọ́ yín ẹ lè máa ma usul tẹ́ ẹ máa gbé ọ̀rọ̀ lé ẹ gbọ́dọ̀ máa ṣàwọn tàṣíláàtì ẹ̀ẹ̀kan ní máa sọ̀rọ̀ kẹ́ẹ̀kan jọ ọ́ lẹ̀ jàgà àwọn èèyàn tẹ́wàá gbẹ́gbẹ́ náà kàn mọ́ gbà lọ́wọ́ yìí bẹ́ẹ̀ tó dáwọn àwámọ̀ alùsúnà ọ̀rọ̀ ti yá wọn dédé pé àfọ́ onísúnà kan kàn ní sọ̀rọ̀ kọkàn sọ kalẹ̀ lásán so àlàyé àti ẹ̀rí tẹ́ni yẹn fẹ́ ní ìtóbi lè bẹ̀rù question yẹn ń làwá kàn rọra yẹn nàná níwọ̀n bá ṣókí àmọ́ ẹ̀yẹ lẹ́yìn náà àmọ̀ bẹ̀rẹ̀ ọ̀kọ́nà kó túbọ̀ bá wa ṣàánú yín kó jẹ́ kọ́rọ̀ ìkó jẹ́ kó yé yín Eh, jama musulumi attention wa tẹ́mi fẹ́ pèrè in tó kù tán lóore kódà àwọn tó sọ̀kan náà fún mi wọ́n lò náà ní àbúrò irọ́ ó wá lọ kọ́ ti bì kan mo ní eh, àwọn àdíìsì kan bẹ wọ́n parọ́ rẹ̀ má búrò irọ́ ni àbúrò irọ́ kọ́ ló sọ bá ní kí làwọn náà wí ẹ sì wá rí báyìí ẹ̀yin sọ pé àbúrò irọ́ ń parọ́ ayé ẹ̀kọ́ ẹ̀yin ó takò lákàyí pé wọ́n lábúrò irọ́ gba àdíìsì tó pọ̀ wá àwọn alátàlá ibi ni pé in tó pọ̀ tẹ́ ń bá nú gbogbo ẹ̀kọ́ ló sọ àì dọ́dọ̀ yẹ́ tàbúrò ẹ̀kọ́ parọ́ mọ́ báyìí àwọn ẹlòmíín kọ́ wọ́n náà sábà rẹ̀ sábú rírọ́ ẹ̀yìn sọ pá bú rírọ́ gẹ́gẹ́ ní parọ́ ní sọ e. pọ̀rọ̀ yóò yín yẹn ó ti ẹ̀ àbí òrèrè wá ní pé adúrú ah, àdífì ìlànà ọlẹ́nu ọdún mẹ́ta ibi ta bí sàlàyé ọ̀rọ̀ nípa tí wá rí ọ̀rọ̀ tó gbé jáde kìí sọ ọ̀rọ̀ oṣù mẹ́ta ra èyí tóun lọ kọ́ọ̀tì ó lọ gbé ní ìtasọ́ ti wá sọ rí náà jọ tí kọ́kọ́ sọ̀rọ̀ àbú òrèrè láyé láti ìgbà tí mo ti ń lo dáwà lẹ́yìn àwọn yàrá tí wọ́n bẹ́bẹ̀ kọ́nà mọ́sá bá sàlẹ̀kùn dáadáa fún wọn láti lo ọ̀rọ̀ yẹn láti ìgbà náà ìgbà tó tó wá di ẹ́ra apẹ́tẹ́ mọ́ kọ́ọ̀tù ọ̀rọ̀ kẹ́lẹ́ fi dọ̀rọ̀ rúmáwò yẹn lójú òun lẹ̀ gbé jáde so jàmáà mùsùlùmí èmi kàn fẹ́ attention ọmọ kàn fẹ́ pé tó gbọ́rọ̀ yìí tí ìsàlàyé o èyí tí mo wí yìí tí ìṣe kínú ààyè tí ìsàlàyé à tẹ́lẹ̀ tí ń bá sàlàyé àwọn àfá àwọn nílò fún wọn àmọ́ pé ìyá mo fẹ́ káwọn tí wọ́n bá ní kìmí nu ó jáde náà mo gbọ́gọ́lọ́ máa ṣe àríkan náà ti sọ yìí òun kì í ní kìmí dáadáa àwọn tó bá ní kìmí nu wọn tó bá láwò káwọn jẹ nǹkan àwọn nìkan wá sọ sọ́rọ̀ yẹn àwọn nìkan lọ gbọ́rọ̀ yẹn kí wọ́n wò bóyá wọn tako tó bá ti wá tako nǹkan wá fi àwọn àfá àwọn kan fi tako àwọn àfá àwọn tó jáwọ́ àṣà àwọn nìkan fi tako àwọn afá àwọn tó jáwọ́ àṣà irọ́ àwọn nígbà bí takò ọmọ nǹkan tó bá ti ju ọpọlọ èèyàn lọ tẹ bá ti ń sọ fún èèyàn kò ní ṣe kínú kò ní gbọ́yé so gbogbo wọn tó yẹ kán bá ti sẹ́ẹ̀lì ẹ̀fún ẹ pé bóyá atakò kéèyàn pọlọ ní Allahu kọ́kọ́ mọ̀ pé akéèyàn pé Allahu ní Ọlọ́run kọ́kọ́ mọ̀ ni pé bí a God alólè èèyàn lè lo èèyàn lè lo Chineke èèyàn lè lo Ubangiji àbí Ubangiji sì ni agbúgbò ẹ̀ lásán pé ìyẹn lè lò ó but kí lálàyé tí ń bẹ́ bí kéèyàn lè lò ó àlàyé òun làwa ṣe pé kò ní wá bẹ́ pó kọ ni fọlọ́n gẹ́gẹ́ bí fọlọ́n ò fẹ́ ká sùn lóko mi àmọ́ yóò wá agbègbè èkejì agbègbè èkejì làwa ṣàlàyé so àwọn òkàn ní sọ̀rọ̀ bẹ́yìn ṣe máa ń jùlẹ̀ jàbùtà tí ò wá ní tí ò wá ní bẹ́ẹ̀kọ lọ kò ní bá lọ́mọ náà ṣé ọlọ́mọ sáà fún alágbọ̀yọ̀ rẹ o ọlọ́mọ sáà jẹ́ kó ṣàkọ́lọ́mọ sáà ṣàánú wa sọyá àbá súnà mo wá bẹ́ ṣe nà sí àfá àfá alùsùnà ẹ̀dà kùn sẹ́rí pẹ̀lú tá à ń rí yìí ẹja lọ ní sùúrù pẹ̀lú àwọn arábí o mo padà ń discover pé àwọn kinní yìí ò yí àwọn ẹni yìí tó ṣe kí mo pé àfá kò yé wọn ẹ̀rí pé bàbá oníwàásí àgbáyé wọ́n sì sọ kinní kan wọ́n appeal sáwọn alùsùnà ẹlẹ́yìn alùsùnà ẹ̀dà kùn ẹ̀ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ oh, àwọn àbáwà alájẹ́ àgbà nù ẹ má kà fara wa gbogbo tí ẹ fẹ́ kó yé wa gbogbo ẹ̀ náà ló ṣe kínú gbogbo ẹ̀ náà ni ó yé wa látọwọ́ yín wọ́n tún náà sábẹ̀ sáwọn alùsùn náà bàbá yẹn wọ́n mọ tó ń ṣẹlẹ̀ pàwọ́ kàn ní pé ẹ̀yà alùsùn náà ẹ̀ṣà àwọn onímọ̀ pé in ti ń bẹ́ńlẹ̀ nǹkan ti bàjẹ́ gan pé àdébá ní bó ṣe bàjẹ́ ilẹ̀ ṣe tún ṣe ẹ̀fẹ̀ mú wa gidigidi àmọ́ ẹ̀ṣà ṣe o sincerely pẹ̀lú dáàrí à kò yé wọn torí ìkánu wọn anybody ní wọn tó bá gbọ́ lu àlàyé tá a ṣe yẹn in fact ó yẹ kó tún máa lu àlàyé yẹn ni pé kódà kútubí ló padà jẹ́ àmọ́ ìpá àtàwọn lè máa lu ọlọ́run torí yóò ti máa gbọ́ lẹ́nu àwọn míì ìjàmbá táwọn ń kà fara àwọn èèyàn torí pé ń pé àwọn ń kà fara àwọn èèyàn bá ti pẹ́ ọlọ́run wá ti sọ mọ́tò ọba gbọ́n kà fara rẹ̀ ni tó bá ti ní orúkọ ọlọ́run ló wà irú tẹ́ wíwọ̀n àwọn kà fara yẹn àwọn ó ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ni àwọn ìwà málàyé ìwá ìyẹ kẹ́ tún dúpẹ́ lọ́wọ́ wa lórí ìta ṣe orí láṣẹ fún yìí ẹ́ tí ó yá túnmọ̀ dìbì ni mo wá ṣe yín lóore tán ẹ̀tún wá sọ dìbì mọ́ lọ́wọ́ àǹtàfẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ a ní ìzá àfádákà insanun bí fa'ida ìjọ tí yẹ̀kan bá ti ọlá ǹfàní kan min al-ulum nínú ọ̀rọ̀ mímọ̀ falazim shukruhu abadan máa dúpẹ́ fún láìláì ní èyí tó ẹkọ wá fi dúpẹ́ ohun tó wá fi ń san ìwọ wá tún bọ́ta ní ìwọ wá gbé ọtún wá bọ́ sójú bọ́ọ̀dù wọn ni wá ń sọ ajá ń ikú iwájú àwọn ọmọ ọ̀rọ̀ rẹ̀ wá lórí kò wá ẹ̀yin àfáàsùn náà ẹ̀yin àfáàsùn náà ẹ̀yin àgbàlagbà wa ẹ̀yin ẹgbẹ́ wa ẹ̀yin tiwantiwa náà ẹ dákun torí ọlọ àwọn ará bí sùúrù láti o ẹlòmíì máa ń pè mí nu wọn pé ọ̀wá kàfàrà lágbájá ọ̀wá kàfàrà ẹ̀ àwọn tẹ́mi máa ń rí tẹ́mi ẹ̀ṣẹ̀ lè kàfàrà àwọn eléyìí mọ alódùrùbìlì jáàlì àgbọ̀dọ̀ fáwọn eléyìí ẹ̀ẹ́kàn ń wò pé yé wọn ni ìjẹ́ ń sọ òye wọn táwọn tí ó pé ìjẹ́ ń sọ òye ẹ̀dá tó yé èèyàn náà ní àbí ìsàtì kòránì ìkan kan náà ni wọ́n mi ní àìsù rìwáyà náà kọ́ gírí borí tọ́wọ́ tí ní tẹnu ni méjèèjì mi ní jẹ̀ta àbí ní last week ọ̀ṣọ́ tí n bá gbàgbé ni wọ́n ní àbá kú síbí promise pé ẹ̀yin máa ṣàlàyé lórí ọ̀rọ̀ yẹn o ẹ tí ì ṣe òun láti gbogbo àlàyé kéyé yín náà so kó tún sí ìgbà tẹ́ èmi náà gbọ́dọ̀ tún wá sọ tèmi náà kéyé wọn ọmọ yẹn bẹ̀rẹ̀ kò sí àǹfà tí ó kẹ́kọ̀ọ́ yanjú yóò mọ̀ pé ah, ọ̀rọ̀ ilé yìí kàlámàṣ ọ̀rọ̀ tó lọ tó gbọ́dọ̀ ni ọ̀rọ̀ tí ò ní problem ni tọ́ àmọ́kọ́lọ̀ kó sànù wa ṣọyá àfáà sún náà mo tún àpíl ẹ dákun ẹ bá wa ní sùúrù pẹ̀lú àwọn ará bí ẹ dákun èké èjì ìgbẹ́yìn àfáà sún náà tẹ́ẹ̀bá ti mọ dáhùn ìbéèrè ọ̀rọ̀ ẹ tún àlàyé ni ó ẹ sáà mọ ṣàlàyé wọn mọ kọ́ tiẹ̀ bọ́ ẹ yẹ kàlàyé tún wá mọ tún wá lórí ẹ̀ kàlàyé tún mọ tún wá lórí ẹ̀ kàlàyé tún mọ tún wá lórí ẹ̀ ẹ lè mọ rí tí ó mọ jáde ẹ wo àwọn dòkítọ́rù wa náà láìpẹ́ yìí wọ́n sọ̀rọ̀ kan pàtí wọ́n gbé jáde wọ́n náà ń fa àwọn kan sí ẹ̀yẹ́ wọ́n wọ́n bí tí wọ́n mọ̀ sí ẹnubọ̀ tó wá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀tún jáde ẹ̀tún ṣe kínú ẹ̀yìn ṣe láwọn àlàyé ìgbà tálàyé bá ń gunra wọn àwọn ìmọ̀ kéé àwọn ilé ìkàn fẹ́ dàrú ni àti tí ẹni yìí wèrè abẹ́lúwa wa abẹ́lọ́wọ̀ bá wa bí mannihi wa karamihi wa izihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban astaghfiruka wa atubu ilayk àìwá ah, bá a mọ̀ kí n tó lọ inú àwọn ọ̀rọ̀ so a sọ yẹ́rì kí mú yín sọ̀rọ̀ pé kò yé wọn kò yé wọn torí wọn yìí pẹ́ sí ọ̀rọ̀ gbóyé sí bóyá sí fáàrí lọ́dọ̀ tiwọn olúwa mi tọrọ ìbá dàbí fáàrí ọlọmọsí àmójúkọ fún mi o àwọn olániyàn àti fi ń ṣe fáàrí ìkànnú àwọn èèyàn wọn kan lọ ìjókòó ìjírá kan láìpẹ́ yìí ìgbóndébẹ̀ ló bá sọ̀rọ̀ ó bá ní ẹ Abdulhakeem Kutubi ó wá ń ṣe fáàrí pé òun kọ́ àwọn lọ́yà púpọ̀ wá wọ́n ní à èmi náà wá lọ pẹ̀lú tí mo lọ ya tá sí òpùrọ́ ni ọ́ tó yẹ kó tún mọ parọ́ gbangba ó sì péré láàfà wọ́n ń pa irọ́ ó kó parọ́ náà pé òun kó lọ́yà tá irọ́ ló pa òun number one ẹlẹ́ẹ̀kejì wa ni pé dákùnjẹ́ bí a kò yí ọjọ́ mọ sọ fún wọn náà lẹ́nu wallahi azim àwọn lọ́yà tó wà ìyìn fi wọ́n ṣe fáàrí o ìyìn mọ̀ wọ́n rí tábìlẹ̀ kí ni tán fi wá tán ní gbogbo bí tẹ́ bá sì tún padà gbọ́rọ̀ lọ náà tí mo ń kí wọn pé ẹ̀yin lọ́yà kìnnìkan aládàbújá ẹ̀yin lọ́yà kìnnìkan ẹ̀yin lọ́yà tí mo ń kí wọn kálúbájọ fàárí ọdọ̀ sí ẹ́ wallahi azim níjọ́ tí mo ń sọ̀hún èmi ò lẹ́mi fàárí o ṣoká lọ ti ṣùgbọ́n etí fàárí mọ̀ pé mi ò ṣe fàárí mo sì ń tẹnumọ́ fún yín èmi ò ríra ní pèmí àti ìjọ ń dùn nǹkan mo wá ń wìn nìyẹn torí gbogbo dáadáa tọ́lọ̀ bá ní kó mọ̀ ṣẹlẹ̀ mo kàn rí pàpẹ́lẹ́ lásán mo rí gbà àánú lásán mo rí gbà kò sí tẹ́mi dìsáàbù yìí rí pé mo dìsáàbù kankan nínú àpẹ́lẹ́ ìdìsáàbù kankan nínú àánú tí rí mo rí pọ́ lóhun ọba kan mọ̀ọ́mọ̀ wò pé àásàásàánú rẹ̀ ọlọ́run ti rí mi ó rí mi ó mọ̀ mí ó mérò ọkàn mi ó mọ̀ mí ó mérò ọkàn mi ó mọ̀ bí mo ti mọ́ ló ṣe ń wo pé òun ó sàmọ̀ sàánú mi tó ti máa ń sàánú mi ò dákun mọ̀mọ́ gbé sí fàárí mọ́ ṣùgbọ́n èyí tí mo sọ yìí èyí tó bá dàbí fàárí ọlọ́mọṣà mójúkò fún wa o ọlọ́run ìmọ̀ bí mo ṣe lè ọmọ pé mi ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ mi gbà mí ìmọ̀ ń dàbí pé ó mọ ash mi ìmọ̀ bí mo ṣe lè gbé kalẹ̀ tí ó fi dùn létí yín ju mo ti sọ̀n lọ ni sọ́dí tí n bá mọ ọ̀nà míì tí ibi sọ tí ó fi dùn létí ìbá sọ bẹ́ẹ̀ àmọ́ tí mi ó kàn sọ ní ọ̀rọ̀ yín ò yé gbogbo yín kò yé yín o lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹ máa ń fàbí ọ̀rọ̀ hadith náà kò yé yín láti orí délẹ̀ yín kò yé yín tó bá yé yín ni àwọn kan míì tẹ́ mú kòkòkò rẹ̀ ní máa mú àwọn kan míì tẹ́ ń fà kò yẹ kẹ́ máa fà á torí àwọn ilé yìí ní tó àṣírí pé àwọn ọ̀rọ̀ táwọn sọgbọ́n ìyá àwọn arábì àdúgbò lọ́ta sànú wa ọlọ́run ojú ó jó yóò ṣàlékún dáadáa o wasallam wasallam ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa tóbi rẹ̀ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh